ṣáko làbẹ́tù lóko ẹkiri jígbọ́nra tàná dànù ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pé lọ́jọ́kọ́jọ́ gẹrugẹru là bẹ́wẹ́ kúkú ǹdùkú lóko akí gbogbo yín tẹ̀ ń wò wá akí gbogbo yín tẹ̀ ń darapọ̀ mọ́ wa ọmọ yín olólùfẹ́ yín adéyẹmí ọ̀làbọ̀dé yẹmí dynamic àtùpọ̀ olódùmarè mr speaker ló ń kí yín o ẹ káàbọ̀ sórí ètò yín àyànfẹ́ ètò tá a pè ní níyọ̀tọ̀ mi níyọ̀tọ̀ mi lẹ́tọ̀ ètò ni níyọ̀tọ̀ mi ká máa ń gbádùn ara wa ló mi ló ní mùkúlú ló mi a máa gbádùn ara wa náà ni a máa kẹ́kọ̀ọ́ a máa wòran ayọ̀ a máa bẹ́yìn kẹ́ a máa kẹ́kọ̀ọ́ ẹ̀yin náà ti mọ̀ wípé ètò tó máa ń mú kí tọkọ-tìyàwó jìjàdù àpótí náà rí o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣọ́ wa di àkókò yìí kí la máa ń ṣe lórí ètò oníyọ̀tọ̀ mi fún àǹfààní ẹ̀yin tẹ̀síṣẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò oníyọ̀tọ̀ mi gbogbo ẹ̀yin olùgbọ́ wa gbogbo ẹ̀yin olùwòran wa tẹ́ ń wòran ayọ̀ níbi gbogbo tẹ́ ẹ wà yìí ìpele àkọ́kọ́ òun náà la pè ní ààbọ̀ ọ̀rọ̀ ṣé yorùbá bọ̀ wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú tán náà ní di odidi ìpele ààbọ̀ ọ̀rọ̀ láti máa ń mú àwọn gbólóhùn kan àbí méjì tá a máa ń fi ṣe òdiwọ̀n ìgbé ayé wa tá máa ń ṣe òdiwọ̀n ìlàkàkà ìgbìyànjú àti ìlépa èèyàn ní dúníyàn tá a wà yìí tá a fi ní ààbò ọ̀rọ̀ làásọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ náà ní ndodede tá a bá kúrò nípele ààbò ọ̀rọ̀ lórí ètò oníyàntọ̀mì náà láàmú lọ àkàsọ̀ kejì lórí ètò náà tá a pè ní láwùjọ wa ìpele láwùjọ wa la ti máa ń bojú wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láti agbègbè sí agbègbè láti ìlú sí ìlú láti àwùjọ sí àwùjọ àwọn ọ̀rọ̀ tó ń fẹ́ àmójútó àwọn ọ̀rọ̀ tó ń fẹ́ ìgbésẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń fẹ́ kí wọ́n wá ojútùú sí àwọn àti àwọn ọ̀rọ̀ tó ń fẹ́ kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdálé àwọn lórí gbogbo rẹ̀ náà là ń gbé yẹ̀wò láti lè jẹ́ kí ọ̀pá ẹ̀bí ti àwùjọ wa kó mọ̀ rẹ́ síwájú láti lè jẹ́ kí afàyàfà ìlú afàyàfà ìpínlẹ̀ afàyàfọ orílẹ̀-èdè wa kó wọ́ kúrò níbi ìtàná ẹ má jẹ́ á ṣe wùrùwẹ́rẹ́ jù torí àkókò wa ẹ̀yin náà mọ̀ wípé bí tí ò bá ti sílẹ̀ ńlá ti. ìpele àkọ́kọ́ tá a pè ní ààbò ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ tòní ti ṣetán láti balẹ̀ wọ́n ní orí òní balẹ̀ kọ́mọ yìí nǹkan ẹyẹ ààbò ọ̀rọ̀ tòní ti gbéra lórí igi ibo ni ọ̀wá balẹ̀ sí èèyàn wo ni yọ́ kàn àwọn èèyàn wo ni yóò bá wí àwọn ibo gan-an láfojúsùn ní orí ètò lónìí nípele ààbò ọ̀rọ̀ ẹ máa bá wa bọ̀ nípele ààbò ọ̀rọ̀ ẹ̀já nìṣó níbẹ̀ mò ń bọ̀. gbogbo ẹ̀yin èèyàn wa pé a kú ìfọmọnìyàn ṣe kú ìwò wa láwọn gbádùn ìpele àbọ̀ ọ̀rọ̀ tòní ló ní kí wúrà ò tó dán ó ti lanu iná kọjá kí wúrà ò tó dán ó ti lanu iná kọjá kí ni iná kí ni wúrà kí là ń gbìyànjú àti fàbóde gbogbo wa la mọ̀ wípé iná a máa tún nǹkan ṣe iná a máa ba nǹkan jẹ́ iná a máa yí nǹkan padà irú iná wo là ń sọ àní iná ẹ̀lẹ́ńtíríìkì náà jọba ń bẹ̀ẹ́ a rí iná tá a ṣá látara ìṣáná a rí iná tá a fi ń dáná sítòòpù a rí iná tó ń jẹ́jò jáde láti ibi iná gáàsì àtàwọn iná lóríṣiríṣi míì irú iná nǹkan wá là ń sọ o iná àwọn tó ń fi rin dára iná àwọn alágbẹ̀dẹ iná àwọn tó ń ran ọrọ̀ wúrà tó ń ran bàbà tó ń ran òjé náà là ń perí kí wúrà ò tó dán ó ti lànà iná kọjá gbogbo wa la mọ nǹkan tí wúrà jẹ́ a mọ̀ wípé láàárín àwọn nǹkan ẹ̀ṣọ́ ara tó yá ìjò wúrà ṣe pàtàkì nínú wọn àbẹ́yìn ọ̀gbọ́n oríṣiríṣi okọ̀ tó máa ń fún wúrà ni wúrà ni máa ń ṣojú rètérètè tí máa ń dán gbinrin gbinrin gbinrin tí máa ń ṣe rekete lójú wúrà oríṣiríṣi àǹfààní ló wà ń bẹ ẹni tó bá múra tí ọba tí ì lo nǹkan wúrà wọn á ní ìmúra rẹ kù díẹ káàtó obìnrin tó bá gbọ́ fàárí tí ọba tí ì lo wúrà wọ́n á ní ìmúra rẹ̀ mẹ́ẹ̀ ṣùgbọ́n wúrà kó tó di ohun tí àwọn obìnrin fi ń ṣe ọ̀ṣọ́ kó tó di ohun tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ ọrùn kó tó di ohun tí wọ́n fi ń ṣe aago kó tó di ohun tí wọ́n fi mára aṣọ kó tó di ohun tí wọ́n fi mára ṣòkòtò kó tó di ohun tí wọ́n fi mára bùbá kó tó di ohun tí wọ́n fi mára ìró kó tó di ohun tí wọ́n fi mára báàgì kó tó di ohun tí wọ́n fi mára àpamọ́wọ́ lóríṣiríṣi wúrà ti la àwọn ìpele kan kọjá táwọn iléèbó ń pè ní pé ó ti pass through process ó ti la àwọn ìpele kan kọjá wúrà ó lè jẹ́ ohunkóhun téèyàn bá ń ṣe téèyàn lérò láti mú nǹkan tó da jáde ń bẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ wúrà ni sàbùkẹ́tọ̀ fẹ́ gbà jáde nílé ẹ̀kọ́ gíga wúrà ni àwọn nǹkan àmúyẹ́tọ̀ fẹ́ gbà jáde lẹ́nu ẹ̀kọ́ tó wà yálà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ níléèwé girama níléèwé gíga fásitì iléèwé gíga gbogbo nìṣe tá a mọ̀ sí polytechnics iléèwé gíga ti olùkọ́ni àgbà tá a mọ̀ sí colleges of education àtàwọn iléèwé gíga yòókù wúrà ní sàbùkẹ́ tá a fẹ́ gbà jáde lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kọ́ ẹ̀kọ́ ọlọ́dún méjì yóò gba sàbùkẹ́ jáde ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kún ẹ̀kọ́ ọlọ́dún mẹ́rin yóò gba sabuké jáde ọ̀pọ̀ ló fẹ́ gboyè kún oyè tá à ń pè ní masters yóò gba sabuké jáde ọ̀pọ̀ ló tún fẹ́ gboyè kún oyè kún oyè tá à ń pè ní phd yóò gba sabuké jáde àwọn ìwé ẹ̀rí tá a fi ara gbòòrò ọjọ́ fún láti lè gbà jáde ìgan ní jẹ́ wúrà fún àwọn akẹ́kọ̀ọ́ òun ló jẹ́ wúrà fún àwọn tó sì ń kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ kí ni mò ń gbìyànjú àti sọ kí wúrà ò tó dán yóò ti lanu iná kọjá kí ni inú iná tí wọ́n ń là kọjá lónìí lẹ́nu ẹ̀kọ́ rẹ kéèyàn ò jí láàrin òru kó fi bíi wákàtí mẹ́ta mẹ́rin kàwé tàbí wákàtí márùn-ún kó kàwé àtàmọ́jú torí wípé ó ń gbáradì fún ìdánwò tàbí ó ń gbáradì fún ìdánwò ní ráńpẹ́ tí wọ́n ń pè ní test iná ni ìlàkàkà náà iná ni ìgbìyànjú náà àkàwé àjìlóru àlọ fún tutorial á kó ẹ̀kọ́ kún ẹ̀kọ́ kan ń pè ní kóchì àti oríṣiríṣi bẹ́ẹ̀ inú iná ni ìgbà tí wúrà bá wá lanú iná kọjá tẹ́ tó gbé àwọ̀ tún kọ́ wọ̀ tó wá ń dán tó ń ṣe rètérètè ìgbà yìí làgbàsàbùkè wa jáde ìgbà yìí lábẹ̀rẹ̀ sí fi ìwé ẹ̀rí wa jẹun ìgbà yìí lábẹ̀rẹ̀ sí fi ìwé ẹ̀rí wa ṣe iṣẹ́ ìgbà yìí lábẹ̀rẹ̀ sí fi ìwé ẹ̀rí wa máa ní ìtẹ̀síwájú má ṣe nǹkan kọ́ńgbẹ́kọ́ńgbẹ́ tí àwọn èèyàn ń ṣe ní dúníyàn kí wúrọ̀ wá tó dán kò ti lànà iná kọjá o ọ̀pọ̀lọpọ̀ òfin ọ̀pọ̀lọpọ̀ ọ̀la tọmọ pàǹdọ̀rọ̀ yọ ọ̀la kọjá kí wúrà rẹ̀ tó lè dán akẹ́kọ̀ọ́ tó wà nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ girama gbà tí púpọ̀ nínú àwọn ẹgbẹ́ rẹ̀ bá ń ṣeré tó ń ṣe káàkiri tó bá mọ̀ wípé òun fẹ́ kí wúrọ̀ òun dán yàtọ̀ láàrin tàwọn akẹgbẹ́ òun yóò kàwé yóò fi ọkàn sí iṣẹ́ iṣẹ́ àmúrelé èyí tí wọ́n ṣe kíláàsì àti eléyìí tí wọ́n ń kọ́ lọ́wọ́lọ́wọ́ gbogbo rẹ̀ ní ọ̀fọ̀kàn ṣe kò ní paṣẹ́ jẹ kò ní pa ẹ̀kọ́ jẹ kò ní pa ìfìmọ̀kúmọ̀ jẹ láti lè jẹ́ kí wúrà rẹ̀ ọ̀dán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ ìbẹ̀rùbojo ìkáyàsókè àìláforítì àìnífọkàntán àìní ìfàyàrán ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lè farada iná tó gbóná rìtìrìtì tí wúrà wọn ń là á kọjá púpọ̀ ò mọ̀ wípé bójú ò bá rohun bí ohun bí ohun kó lè rohun bí idẹ bí idẹ kí là ń gbìyànjú àti sọ kí wúrà ò tó dán ó ti lanu iná kọjá o kì wá ṣe kó ti lanu iná nìkan kọjá tán jẹ́ àfitì ọ̀rọ̀ àwọn alágbẹ̀dẹ gbé kí irin tó di nǹkan èlò kó tó di nǹkan tá a fi rọ́ ó ti lanú iná kọjá ìwá ṣe pé ó lanú iná kọjá nìkan tán nígbà tó lanú iná kọjá òòlù tá a lè pè ní àmà ó ṣe iṣẹ́ lára rẹ̀ ẹ̀mú tá a lè pè ní tong náà fi gbé jáde ní iná tó wà àìmọye ìyà wọ́n gba wọ́n gba lọ́tún wọ́n gba lọ́sì ó ní ìgbà tó bá tó mú nǹkan tí alágbẹ̀dẹ fẹ́ fi rọ jáde tó túbọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti wá là kọjá ìgbà tá a bá lanú iná kọjá o kéèyàn mọ́ wípé ìgbà tó bá gbìyànjú láti ní ìwé ẹ̀rí tán nílé ẹ̀kọ́ ìgbà tó bá gbìyànjú láti ní sabuké tán nílé ẹ̀kọ́ ló ti wá tán bẹ̀ẹ̀kọ́ tán kí wúrọ̀ tó dán ó ti lanu iná kọjá ńgbà tó lanu iná kọjá ó kojú ọ̀pọ̀lọpọ̀ òfin àti ọ̀la lọ́wọ́ òòlù lọ́wọ́ irin lórí oríṣiríṣi kàtẹ́sọ́tún kàtẹ́sí òsì torí pé kó lè gbé nǹkan tá a fẹ́ fi rọ jáde kí wúrà náà ó tó dán ó ti lanú iná kọjá nígbà tó wà lanú iná kọjá ó wà láàrin ibi tí wọ́n fi mọ́ jáde hùn táwọn iléèbó ń pè ní mold inú mold yìí ìlera ni wọ́n ka mọ́nú ẹ̀ wọ́n fún mọ́nú ẹ̀ wọ́n rọ sínú ẹ̀ kó lè gbé nǹkan tí wọ́n fẹ́ kó dìhun jáde ọ̀pọ̀lọpọ̀ aago tá ń lò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́rùn ẹ̀gbọ́wọ́ ẹ̀gbẹ́sẹ̀ àti àwọn ṣéènì lóríṣiríṣi tá ń lò nígbà bá lanú iná kọjá tán àìmọye nǹkan míì tí wọ́n tún lanú rẹ̀ kọjá kó tó lè gbé ohun tá a fẹ́ kó jẹ́ jáde tó túmọ̀ sí wípé ohunkóhun tó o bá ń là kọjá gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ohunkóhun tó o bá ń là kọjá gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ohunkóhun tó o bá ń là kọjá gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gba oyè kún oyè ohunkóhun tó bá ń là kọjá gẹ́gẹ́ bí olùkọ́ gan-an àti ní ìfaradì ìfaradà àforítì ìfàyàrán ìfi ọkàn balẹ̀ ṣe gan lójú òun ló ṣe pàtàkì jù ọ̀pọ̀lọpọ̀ nítorí ìbẹ̀rùbojo iná ìbẹ̀rùbojo nǹkan tó gbóná kò di nǹkan tó fẹ́ dà ń dúníyàn ìbẹ̀rùbojo wípé kí ni ó ṣẹlẹ̀ yóò nira jù ìpọ́njú yóò pọ̀ ìnira yóò pọ̀ ní ò jẹ́ kí wúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó lè lanú iná kọjá débi tí yóò padà wá dán tí yóò wá de nǹkan tí yóò mọ ṣe ojú lọ́yìn táwọn èèyàn mọ gba tiẹ̀ ohunkóhun tó bá ń ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ohunkóhun tó bá ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń wá ìmọ̀ kún ìmọ̀ wúrà gbọ́dọ̀ lanu iná kọjá yorùbá ní ìkòkò tí ọba jata ìdí rẹ̀ ó gbóná wúrà tó bá ṣe láti dán yàtọ̀ láàrin ẹgbẹ́ rẹ̀ yóò fara da iná dáadáa tó yàtọ̀ sínú jẹ̀kúrẹ́bí torí pé kí ni ojú kọ̀rọ̀ kan la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́ àbọ̀rọ̀ tòní ó dá lórí àwọn akẹ́kọ̀ọ́ àbọ̀rọ̀ tòní ó dá lórí ẹni tó fẹ́ fi ìmọ̀ kú ìmọ̀ láti lè fakọyọ nílé ayé láti lè tayọ láàrin ẹgbẹ́ láàrin ọgbà kí wúrọ̀ tó dán yóò ti lanú iná kọjá inú iná téèyàn ń là kọjá tí wúrà èèyàn ń là kọjá ní àkókò ìfarajìn ìforítì ìfàyàrán téèyàn ńlá kọjá nígbà tí kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní jẹun lọ ní ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní jẹun torí àti lè tètè dé kíláàsì bóyá lẹ́kṣọ̀ ìdánilẹ́kọ̀ọ́ owó aago méje àárọ̀ lóní tó bá sì ti ní kó wọn jẹun ó ti mọ̀ wípé ó ṣeéṣe kó wọn mọ̀ra yè ó ṣeéṣe kó wọn tiẹ̀ mọ́ ríbi wọlé sínú gbọ̀ngàn tí wọn yóò ti gbọ̀dánilẹ́kọ̀ọ́ náà abẹ́ ti gbàgbé ni nígbà náà pọ̀ bàdọ̀pọ̀ délé ìwé gan láago mẹ́fà ọkùnrin báwọn èèyàn bẹ̀ ẹ pamọ́ béèrè pé sáwọn èèyàn yìí fún lẹ́ni ẹlòmíì tí ò tiẹ̀ tí ìwẹ̀ nínú hostel ìyàrá àwọn akẹ́kọ̀ọ́ ilégbé àwọn akẹ́kọ̀ọ́ ó ti ní ìjókòó ní kíláàsì wọ́n ti bá gbàyé lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí àti lè rí bí kọ́ ẹ̀kọ́ àti lè rí ààyè faramọ́ ohun téèyàn ń gbọ́ kó lè ní ìtumọ̀ nú ọpọlọ kó lè di nǹkan tí yóò yé yẹ̀yẹ́ kéyéké ní ọ̀pọ̀lọpọ̀ sí ní ìfaradà ọjọ́ tá à ní jẹun lọ lé ìkẹ́kọ̀ọ́ ọjọ́ tá a fi owó oúnjẹ owó tó yẹ ká fi ra aṣọ tó yẹ ká fi ra bàtà tó yẹ ká fi ra ṣòkòtò tó yẹ ká fi ra pant àtàwọn nǹkan àwọ̀tẹ́lẹ̀ míì láti fi ra handout a fi ra ìwé textbooks a fi ra oríṣiríṣi nǹkan èlò nítorí kíni nítorí àti lè bá kọyọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wúrà wà ń lamú mọ́ rẹ̀ kọjá wúrà tó ń lanú iná kọjá ni àwọn nǹkan wọ̀nyí ó wá nílò àforítì ó nílò àfaradà ó nílò àmúmọ́ra wọn ní títa ríro làákọlà tó bá di náà ní di oge kí wúrà tó dán ó ti lanú iná kọjá kí wúrà tó dán ó ti gbanú iná kọjá gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó ń wò mí ibikíbi tó bá ti ń darapọ̀ mọ́ mi tó ń wò mí lórí ètò yìí mọ̀ wípé ojúbọ̀rọ̀ kan náà fi ń gbọmọ lọ́wọ́ èkúrọ̀ kí wúrà tó di nǹkan tó ń dán gberingbin lónìí ó ti la inú iná kọjá o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kó tó di pọ́ lanú iná kọjá gan ó ṣeé ṣe kó jẹ́ wípé oríṣiríṣi ohun èlò wúrà tí wọ́n yọ papọ̀ kó tó wá di odidi tó wá di nǹkan tí wọ́n fi mọ ohun tá à ń lò jáde tó túmọ̀ sí wípé àìmọye nǹkan lè yóò kó mọ́ra àìmọye nǹkan náà yóò bá yàn rìn papọ̀ kéèyàn tó lè débi ìlépa rẹ̀ kó tó lè débi àfojúsùn rẹ̀ ó wá kù sọ́wọ́ bí kó wa wa ó kù sí ọwọ́ bí kálukú wa bá lè ṣe ní ìfaradà àforítì àmúmọ́ra ìfàyàrán àti àfojúsùn pé wọn ò nítumọ̀ wúrà mi ò dán yindeyinden ní ọjọ́ iwájú wúrà mi ò tàn láàrin àwọn akẹgbẹ́ mi wúrà mi ò tàn láàrin àwọn ọmọ ìyá mi wúrà mi ò tàn láàrin àwọn ọ̀rẹ́ àti láàrin àwọn ọgbà kò ṣeé fi ẹnu lásán sọ o ìpinnu ìgbésẹ̀ ìgbìyànjú ìlàkàkà mọ́ dúró mọ́ sáré mọ́ wararo òun lè yàn fi ń dán lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí wúrà rẹ̀ bá ti gbàmí iná kọjá tán abọ́rọ́ tòní ló sọ wípé kí wúrà ò tó dán ó ti lanu iná kọjá ẹ dáadáa gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ tí a bá wí lónìí àwọn tó sì ń kọ́ ẹ̀kọ́ tí ọ̀rọ̀ wa dojúkọ lónìí gbogbo ohun tá a bá ń là kọjá ẹ rántí pé ìgbà kan ò lọ bí òréré ayé yìí ọ̀tán lọ bí ọ̀pá àbọ̀n kí wúrò tó dán ó ti kọjá adéyẹmí ọlákọ̀dé lorúkọ tèmi ń jẹ́ o èmi jẹ́ iṣẹ́ tèmi tán ní ìpele àkọ́kọ́ tá a pè ní ààbọ̀ ọ̀rọ̀ ààbọ̀ ọ̀rọ̀ lásọ fún ọmọlúàbí tó bá dénú rẹ̀ ní dodidi ẹ máa bá wa máa pin ẹ bá wa máa ṣí ẹ lórí facebook báyìí bẹ́ẹ̀ ṣe ń wà lórí youtube ẹ máa pin lógúnlógún ẹ máa pin lọ́gbọ̀nlọ́gbọ̀n kọ́ máa mọ̀ wípé ètò oníyì ọ̀tọ̀mì ló ń búra gada búyọ lórí onif tv onif tv ẹ máa wùwá kẹ́ máa gbádùn ẹ máa wùwá kẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ máa wùwá kẹ́ ẹ máa ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìdánilárayá tó wà yàmì ẹ má gbé kúrò mo kì í yín pé ẹ kú mò ń bọ̀. ètò kan lórí ètò oníyà ọ̀tọ̀mì tá a pè ní láwùjọ wa wọ́n ní bínú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kọ́ná àti wípé bẹ́yẹ bá ṣe fò láti sọ òkú rẹ̀ ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ àwọn lájọlájọ àwọn olókoòwò kéréje kéréje àti àwọn olókoòwò ńláńlá tí wọ́n ní iléeṣẹ́ ayánilówó ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń yáni lówó lórí ẹ̀rọ káyélujára la fẹ́ gbéyẹ̀wò nípele láwùjọ wa lórí ètò níyọ̀tọ̀mì lónìí tá a bá wojú wo àwùjọ wa tá a bójú wo agbègbè wa tá a bójú wo ìpínlẹ̀ wa àti bí yòówù tẹ bá wà tẹ tí ń wò mí lórí ètò níyọ̀tọ̀mì ó ti di àṣà kí àwọn èèyàn lọ máa yá owó lọ́dọ̀ àwọn iléeṣẹ́ ayánilówó ayáni ní owó fún okòwò tàbí fóun yòówù téèyàn bá nílò owó fún kò sẹ́ni náà tí kì í nílò ìrànlọ́wọ́ nígbà kan àbígbà míì kò sẹ́ni náà tó tó tán òun làwọn yorùbá fi ní láníhun tẹ́kan ò níwò ẹ ṣe láníhun kò ní ìwò ẹ làwọn yorùbá ń sọ ohun tó wá ṣẹlẹ̀ ni wípé nírú àsìkò yìí ó ti di àṣà káwọn èèyàn lọ máa yá owó láti ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ tí ń yáyàn lówó a lè pè wọ́n nílé ìfowópamọ́ àwọn iléeṣẹ́ tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti ń ṣe okòwò wọn tí wọ́n ń yáyàn lówó wọn a máa yáyàn lówó láàrin ẹgbẹ̀rún mẹ́wàá náírà sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn between ten thousand naira to hundred thousand naira àwọn iléeṣẹ́ yìí pọ̀ oríṣiríṣi orúkọ oríṣiríṣi ìlànà ni wọ́n ń lò láti fi ṣe iṣẹ́ wọn ohun tó wá ṣẹlẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí tó ti di àìláṣọ ọlọ́run pàká tó ti tó ohun àpérò fún gbogbo ọmọ eriwo ẹ̀yìn tẹ́ ń wò wá ó ní bí àwọn iléeṣẹ́ yìí ṣe máa ń fi àwọn àtẹ̀jíṣẹ́ àbádì àtẹ̀jíṣẹ́ amúnúbíni àtẹ̀jíṣẹ́ amójú ẹni pọ́n ṣọwọ́ sí àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ sí ni àwọn tí wọ́n ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ ẹni tó ya owó náà kí ni mò ń gbìyànjú àti sọ òní wípé ó dunni púpọ̀ wípé púpọ̀ nínú àwọn iléeṣẹ́ yìí ló máa ń pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí àwọn èèyàn tó súnmọ́ àwọn tí ó ya owó lọ́dọ̀ wọn tí wọ́n ń san tí wọ́n ń pè ní deporters gẹ́gẹ́ bí ohun tó lù gbòòrò pa tí àwọn èèyàn àwọn òǹwòye àwọn lámì tó ń bẹnu àtẹ́lù wípé áwù orí ló ṣẹ̀ ìdílé ń kán níkò ṣé wọ́n nígbà bá fẹ́ jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó rẹ̀ tìkọ̀tìkọ̀ náà ni àtìgbà àwọn ẹbọ òṣòro àti sanwó rẹ̀ gan náà lẹ́bọ̀ àti yá owó lóòótọ́ a máa dùn mọ́ yàn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò sẹ́ni tí ì nílò ìrànlọ́wọ́ láwọn agbègbè kan láwọn àkókò kan àbí àkókò míì ṣùgbọ́n ó ti di wípé bí àwọn èèyàn bá ṣe ń yá owó lọ́wọ́ àwọn iléeṣẹ́ ayánilówó lórí ẹ̀rọ ayélujára yìí ni púpọ̀ àwọn èèyàn yìí sanwó náà padà gẹ́gẹ́ bí àlàyé àdéhùn tí wọ́n fi ọwọ́ sí pẹ̀lú iléeṣẹ́ tó yá wọn lówó náà àdéhùn náà sọ pé wọn yóò lẹ́tọ̀ọ́ sí àwọn okọ̀ ìyẹn contact phone àwọn àwòrán tó wà lórí fóònù ẹni tó ya owó náà gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n ní ó ní àwọn àkànṣe ohun èlò ìyẹn app tí wọ́n ń lò láti fi máa gba àwọn ọkọ̀ tó wà lórí phone book ẹni tó ya owó láti fi máa gba àwọn àwòrán àti àwọn nǹkan àṣírí míì tó yẹ kó jẹ́ àṣírí ẹni tó ya owó tí ò yẹ kétí méjì ọ̀gbọ́ ó tún wá ti yanilẹ́nu wípé púpọ̀ nínú àwọn ilé ìfowópamọ́ àlepẹ̀rún ilé ìfowópamọ́ àwọn ilé yìí ló jẹ́ wípé àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé ọ̀rọ̀ kòbétírẹ́ ọ̀rọ̀ kọ̀báradọ́gba ni wọ́n ń fi ṣọwọ́ sí àwọn èèyàn tó súnmọ́ àwọn tí ó yá owó lọ́wọ́ wọn púpọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀ ìgbà kì í ṣe àwọn tó súnmọ́ ẹni yìí ṣùgbọ́n wọ́n ti ẹ̀ lásán ni wọ́n ní àjọṣepọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n á máa fi irú àtẹ̀jíṣẹ́ ìṣọwọ́ sí mi èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n á máa pè mí wọ́n á ní hello do you know mr sosososo kìnìún kan he has defaulted kìnìún kan he borrowed kìnìún kan wọn bẹ̀rẹ̀ sí sọ èbó bí ìpẹ́ rẹ̀ ọ̀dà ẹ jẹ́ wo ọ̀kan nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ṣọwọ́ sí àwọn èèyàn gẹ́gẹ́ bí mo yẹ sọ bí wọ́n ṣe ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ náà ni wọ́n ń pe àwọn èèyàn ẹ jẹ́ wo nǹkan eléyìí ni wọ́n fi ṣọwọ́ sí ẹni tó yáwó nǹkan tí ò tí ì rówó san ẹ jẹ́ àwòrán Hmm. ṣe ń rí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́lédè gẹ̀ẹ́sì fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ̀ bá wọ́n ní due to irresponsible actions of your loan repayment we have been forced to commence actions tó túmọ̀ sí pé látàrí ìwà aláìníláárí irresponsible aláìníláárí nípa ọ̀nà àti sanwó tó yá padà àti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọ́n ní your details have been sent to the necessary quarters for actions you will be sorely embarrassed pé wọn ó fi ẹgbẹ yìí wọn kó rẹdẹrẹdẹ yìí that you should rush to make payment and even sell off some of your properties kìlàgbékìlà jù sẹ́yìn náà rí ẹyin tí ẹ mọ gẹ̀ẹ́sì ju àwa lọ tátàtàtà wà gbọ́ yìí ẹ bá wa kà ẹ fòye gbé ẹni tó yẹ owó náà fi lè ṣọwọ́ sí. Si ọ̀dà ẹ̀já gbé òun kúrò ẹgbẹ́ tó wá wo èmi àwọn èyí tán fi ṣọwọ́ sí èmi rèé àti àwọn èèyàn míì tán fi ṣọwọ́ sí ẹ̀yin tẹ́ ń wò mí náà wọ́n ti fi irú àtẹ̀jíṣẹ́ yìí wọ́n ti fi ṣọwọ́ sí yín rì torí wípé ẹni tẹ́ ẹ mọ̀ bóyá tẹ́ ẹ sún mọ́ra ẹ ìṣe wọlé wọ̀de ṣùgbọ́n torí wọ́n ti mọ̀ pé ẹ mọ̀ ẹ sì ní nọ́mbà rẹ̀ lórí fóònù tàbí bóyá ó ní nọ́mbà yín lórí fóònù tiẹ̀ wọ́n wàá fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí yín ẹ wo ilé ìtàn fi ṣọwọ́ yìí ẹ tún jáwé nǹkan tó wà ń bẹ̀ ọ̀dà ẹ mọ̀ wò ó bó ti jẹ́ pé a ti bo orúkọ àti fóònù nọmba ẹni náà wọ́n sọ lédè gẹ̀ẹ́sì wọ́n ní ó ti dájú wípé ẹni báyìí báyìí báyìí ó kọ rẹ̀ láti fi nǹkan bò mọ́lẹ̀ wọn pẹ̀lú fóònù nọmba àti bò mọ́lẹ̀ wọ́n ní whom you stood as a guarantor whom you stood as a guarantor for èmi tí mi dúró gẹ́gẹ́ bí onídùúró fún yàn ẹ wá sọ pé tí èmi dúró gẹ́gẹ́ bí onídùúró ní ìlú tó ní òfin tó ní ìlànà ìbanilókọjẹ gẹ́gẹ́ léyìí lábẹ́ òfin nàìjíríà ìwé òfin ọdún 1999 ètò àwọn nǹkan táwọn náà sọ wọ́n ní kindly inform him or her to make full or part payment by thursday seventeenth february àárọ̀ yìí lèmi gba àtẹ̀jíṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ náà ti gbarú ẹ̀ sẹ́yìn ẹ wá jẹ́ ká wò ó wọ́n wá wọn wọn rò bóyá àwọn lè máa fi abala òfin máa tú gbogbo èèyàn jẹ ṣé wọn ti rò bóyá ọpọlọ púpọ̀ ọmọ wa náà ní òsì ni wọn ni you will be held liable for our action as its guarantors in section one act seventy-eight of nigeria credit bureau nigeria credit bureau where guarantors will be arrested if client is not found ẹ̀yin náà ìwò ní ìlú tó lọ́ba tó níjòyè ibo lèmi ti tiwọ́ bọ ìwé gẹ́gẹ́ bí gàrántọ̀ tẹ́mi náà bá fẹ́ ṣe mo lè fi fóònù nọ́mbà yìí kí n fi trace dna yìí kí n ṣáàkì ẹ̀ nípa àtìlẹ́yìn àwọn iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ kọ́má mi yé kóbó fún pé ó kàn tẹ̀ ó fi àtẹ̀jíṣẹ́ tí èmi ò béèrè fún ó fi ṣọwọ́ sí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nírú àwọn àtẹ̀jíṣẹ́ yẹn yín tẹ́ wò mí ẹ̀yìn náà ti ní ìrírí ẹ̀ tí mo nǹkan tá ń sọ irú àwọn àtẹ̀jíṣẹ́ yìí pọ̀ ẹlòmíì àti ẹ̀mí ní ìgboyà wọn á pè ẹ sọ́sọ́ pọ́sọ́ pọ́npì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo wà ní jẹ́kẹ́ lè fi èsì tí wọ́n fi jápò lórí ìlà ibo là ń lọ gbogbo ọ̀rọ̀ yìí ó ti di nǹkan tí àwọn ènìyàn sọ pé àwù àlẹ́ máa wò ó lọ bí eléyìí ní ìlú tó ní òfin tó ní ìlànà ẹ lè ṣàyẹ̀dẹ̀ tí ọwọ́ bọ fóònù nọmbà èèyàn àwọn fóònù bùkù èèyàn àkọọ́lẹ̀ fóònù nọmbà orí fóònù èèyàn látàrí nǹkan tẹ́ ti ní lọ́wọ́ kẹta ìdí mọ̀ nǹkan sí wọn bóyá ẹni tẹ́ ẹ̀fẹ́ kọ́ mọ̀ pé ẹ yáwó bóyá ẹni náà ti ẹ̀fẹ́ kí ẹni tẹ́ fi àtẹ̀jíṣẹ́ jọwọ́ sí ẹni tẹ́ pè é kò fẹ́ kí ẹ mọ̀ pé òun yáwó ẹ máa lọ ń pè é ẹ ń fi àtẹ̀jíṣẹ́ jọwọ́ sí tọ̀ bí àwọn èèyàn ṣe ń gbójú agan sílẹ̀ yìí làwọn kan náà sọ pé bá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí kí ló dé wọ́n ní àtijẹ́ lẹ́dẹ̀ yorùbá-yorùbá àti sanwó rẹ̀ tipẹ́tipẹ́ àti gbọ́ gbogbo àwa tá a bá yárò àwọn owó yìí àwọn èèyàn ń sọ pé kí ló dé táwa náà mọ síkà àdéhùn bó ti jẹ́ pé àwọn owó yà mọ ní èrè lórí wọ́n ní kí ló dé táwa náà mọ síkà àdéhùn gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ wọn nígbà tí ẹlòmíì bá yá bíi ẹgbẹ̀rún mẹ́wàá nígbà tí yóò bá sanwó bíi kọ́ máa san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ó yá ten thousand naira kọ́mọ san thirty thousand naira twenty six thousand naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà tó jẹ́ ọmọlúàbí bá a bá yáwó ṣe ló yẹ kéèyàn san padà náà torí ẹni tó ṣòwò èrè ló fẹ́ fi jẹ. pẹ̀lú bí ọ̀rọ̀ wá dé dúró yìí a ní àwọn bí àwọn aláṣẹ tó wà ní ìgbọnu àwọn iléeṣẹ́ yìí ń gbọ́. kọmíṣánná mínísítà fún ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ àti ọ̀rọ̀ ajé tó ní í ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára Minister Issa Pantami, Minister for Communication nípa ti ìlànà ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ kan yìí ṣé kò ní òdiwọ̀n kò ní ìlànà tíjọba gbé kalẹ̀ fúrúfẹ́ àwọn iléeṣẹ́ yìí irúfẹ́ àwọn olókoòwò yìí tó fi jẹ́ pé púpọ̀ ìgbà wọn a máa kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yí ẹni tí ọ̀mọ́wọ́ tí ọ̀mẹ́sẹ̀ nípa pípé nípa fífi àtìjíṣẹ́ ṣọwọ́ sí wọn a tún máa fi àwòrán ẹni tó yáwó náà wọn máa fi ṣọwọ́ kí la gbé kí lẹ jù kí la gbé kí jù. àwọn nǹkan wọ̀nyí ó ti di àìláṣọ ọlọ́run pàtà tó tó wọn àpérò fún gbogbo ọmọ eré wò ẹ̀yìn aláṣẹ ìjọba gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ṣé bá ṣe máa wò rèé tí wà pálapàla bí ìlú àpàlà yóò tẹ̀ wájú lóòótọ́ bàbá bẹ́ràn wí ṣé kò yẹ kó ní ìlànà kò yẹ kó ní gbèdéke kò yẹ kó ní ètò fún àwọn tí yóò máa ṣerúfẹ́ okòwò yìí kó má wàá jẹ́rúfẹ́ ọ̀nà tí wọ́n fi máa gbowó wọn léyìí pẹ̀lú ìwádìí tá a rí tá a rí ṣe ìwádìí fi hàn wípé pẹ̀lú gbogbo àtẹ̀jíṣẹ́ tí wọ́n máa ń fi ṣọwọ́ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ náà ò ní sanwó náà padà pé wọ́n bá fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ dọ̀la wọn ní sanwó náà padà kí wọ́n là ń gbáwí kí là ń sọ kí là ń sọ gan-an ọ̀rọ̀ yìí ti kan iléeṣẹ́ ìjọba àpapọ̀ a lérò wípé ó yẹ kó ní ojúṣe tí báńkì àpapọ̀ ilẹ̀ yìí Central Bank of Nigeria náà lè gbé ní ìgbésẹ̀ Ministry of uh, Communication ìyẹn iléeṣẹ́ tó ń rí sí ètò ìbánisọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọkàn wọn kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó mọ̀ di ohun tí yóò mọ̀ ba orílẹ̀-èdè jẹ́ síwájú sí i ẹni tó kàn òun lọ láyé o ẹni tí yóò wá kàn lọ́la ń kọ́ gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe a ti ẹ̀rí gbọ́ wípé tó bá ti lè kú ọjọ́ péréte tó yẹ kẹ́ni tó yáwó òun kọ́ tán padà wọ́n ní ojú òpó wọn ò ní lọ ojú bọ́tì wọ́n ní bọ́tì kan wà rí payment wọ́n ní kò ní lọ kò ní ṣe é kílìkì débi tẹ́ni náà sọ pé òun fẹ́ sanwó padà àwọn èèyàn kan sọ pé ọgbọ́n àyílike láti lè jẹ́ kí interest ìyẹn èlé kó gorí owó tẹ́ni náà yá ni kó lè san ní ìlọ́po ìlọ́po ẹ̀wẹ̀nu ilẹ̀kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ ṣé bá ṣe mọ́ ba lọ rèé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ mínísítà wa easter pantami ọ̀rọ̀ kàn yín o ọ̀rọ̀ kàn yín gbé ìgbésẹ̀ lọ́gán àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ló yẹ kó jẹ́ ojúṣe àwọn iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ kí ló yẹ kó jẹ́ ojúṣe wọn kí ni ohun tí ìjọba gbọ́dọ̀ gbé ṣe kí wọ́n gbé kalẹ̀ láti lè jẹ́ kí àwọn iléeṣẹ́ yìí kí wọ́n dẹ́kun mímáa tẹ ẹ̀tọ́ àwọn ọmọ nàìjíríà lójúmọ́lẹ̀ kí ni ìjọba lè gbé kalẹ̀ láti lè dẹ́kun à ń ṣe kọ́ńdúkọ́ńdú àwọn iléeṣẹ́ ayánilówó lórí ẹ̀rọ ayélujára tí wọ́n máa ń fi àbùkù kan àwọn èèyàn lọ́nà kùtọ́ tí wọ́n á sì máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ yí àwọn tó yá owó lọ́dọ̀ wọn tàbá bẹ́ràn ká bẹ́ràn wé gẹ́gẹ́ bí aráàlú kí ló yẹ kó jẹ́ ojúṣe tiwa náà bá a bá yáwó ó yẹ sàn padà owó tí yóò bá nílé san kí là ń ya fún ọlọ́run á ní fi wá sínú ìṣòro yàtọ̀ fún àwọn tó wà ní ìṣòro tí ò ṣe é yẹ ṣùgbọ́n wípé èèyàn mọ̀ọ́mọ̀ ìyá owó wọ́n fi ṣe fújà wọ́n fi ra fóònù wọ́n fi ṣe fáàrí wọ́n fi ṣe gbá wọ́n fi ṣe àwọn ẹgbẹ́ aṣọ ìnáwó. Ah! gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a pè ní orílẹ̀-èdè ọmọlúàbí ibikíbi tẹ́ bá ti ń wò wá kò yẹ kó jẹ́ pé àwọn ọmọ nàìjíríà làá mọ wúrúfẹ́ ìwà pálapàla yìí ẹ wò ó á tún máa tẹ̀síwájú ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ohun tí a fẹ́ gbéyẹ̀wò rèé o ní àwùjọ wa àwọn ìbéèrè yìí ẹ dákun ẹ bá a máa kọ ìwòye yín bẹ́ẹ̀ ṣe ń wà lórí facebook live ẹ ṣe oṣù àwọn rírè yín bẹ́ẹ̀ ṣe ń wà lórí youtube adúpẹ́ gidigidi gidigidi agbóṣùbà fún yín o ní onic tv ẹ bá a máa share lórí facebook ẹ máa share ẹ wá ṣe nǹkan kan fún wa bẹ́ẹ̀ ṣe ń wà lọ́wọ́ yìí ẹ máa kọ ìrírí yín experience yín nípa àwọn nǹkan yìí ṣọ́ ti fi irúfẹ́ àtẹ̀jíṣẹ́ ìṣọwọ́ ti yín rí pé ẹni báyìí báyìí lágbájá làkásẹ̀gbè ó yáwó lọ́wọ́ wa ẹ̀kíní kan báyìí báyìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n máa ń lò ṣọ́ ti fi ṣọwọ́ ti yín rí ṣé wọ́n ti pè yín rí torí ẹni tó yáwó lọ́wọ́ wọn ẹ kọ́ ìrírí yín orúkọ yín àti ibi tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá ẹ kọ́ ṣọwọ́ a mọ̀ ká nínú ètò wa a dẹ̀ mọ̀ dárúkọ yín lọ́kọ̀ọ̀kan èjèèjì tó bá jẹ́ pẹ̀yìn náà ti yẹ owó rí tẹ́ ẹ̀ san kí ló fà á tẹ́ ẹ̀ fìrì sàn gbà náà ẹ já mọ̀ ìrírí yìí ẹ kó kọ yín tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá lẹ̀bẹ̀ kọ́kọ́ yẹn mọ̀ kọ́kọ́ yín à lè dá kọ yín ṣé ó yẹ yín báwọn ẹ kọ ìrírí yín ẹ wá bá wa fi ìdáhùn ìbéèrè yìí pé kí ló dé tí púpọ̀ àwọn èèyàn máa ń yan ayáwó mọ̀ lè san àwọn mùsùlùmí wọn á ní àlùkáwà ní ẹrù ọlọ́run àdéhùn ó ṣe kókó kò sí ẹ̀sìn mẹ́ta gbòógì tó ṣe kókó jù nílẹ̀ nàìjíríà tí ò sọ̀rọ̀ nípa mímú àdéhùn ṣe kí ló wá fà á táwọn èèyàn fi yan kọ̀lọ̀rọ̀ sí àti pé ṣerú ọ̀nà táwọn ilé èpo ilé okòwò yìí iléeṣẹ́ yìí ń gbà gba owó wọn tàbí tán máa ń fẹ́ fi gbàgbó owó wọn ló yẹ kán máa tọ̀ láti fi owó náà gbà kán máa fi àwòrán èèyàn ṣọwọ́ kán máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ bóyá ẹni tá àfẹ́ kó máa pa ayáwó gan ẹ máa kọ ìwòye yín ẹ máa kọ ìwọ ọkàn yín kí lọ̀nà àbáyọ báwo la ṣe lè dẹ́kun rẹ̀ lórílẹ̀‐èdè wa kí ara ó lè tuntun nílé tà lejò ẹ ṣe ń ṣeun tí ẹ bá wa wò lónìí o mo lérò pé ti gbádùn ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín adéyẹmí ọlágọ̀dé ẹni mo serious jù ẹ má bínú bó ṣe kábi lára náà nu ẹ̀yin náà mọ̀ wípé olive tv àwọn ò ní èèrà tí ọ̀lọ́mọnú àti ẹ̀ní bá wọn èèrà àráyè ká mọ èèrà káàkiri níbi táwọn ètò ń bẹ táwọn ìròyìn wà tá a fẹ́ fún yín kẹ́ ẹ wò kẹ́ ẹ gbádùn kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́ kẹ́ ẹ kọ́gbọ́n làwọn mọ èèrà rárá o àní báwọn èè kankan kẹ́ ẹ gbádùn tiwa kẹ́ ẹ gbọ́ àwọn ìròyìn kẹ́ ẹ gbọ́ àwọn ètò kẹ́ ẹ mọ bó ṣe ń lọ láwùjọ wa òun náà ló múmú lókàn àyà tíá ẹ dẹ́rùn ṣéun tẹ́ ẹ bá wa gbọ́ lọ́gọ́ ọlọ́run á tùjọ́ máa tẹ̀ síwájú ní ìgbà míì èmi ò wá tí ìporúkọ tèmi dà tí ń bà padà bóyá ìmọ̀ fi dókítà síwájú ẹ̀ chiefu lè kún mọ́ <laughs> torí ọmọ ọba ìdóye títí di ìgbà míì táàmù wura wa láwò gbádùn ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín adéyẹmí ọlábọ̀dé mr speaker yẹmí dynamic àtùpọ̀ olódùmarè ọmọ wọn lẹ́dẹ̀ẹ́ mọ̀pọ̀ àrògbọ̀n ọmọ ajílàlá ọ̀ṣọ́ ají fọjọ́ gbogbo dára bíi egbin ló ń sọ wípé ká olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọ̀rẹ́ kò pé kó tani lọ́rẹ o ọwọ́ ẹni ni kì í tan ní jẹ ó di nígbà míì ó dàbọ̀.